إن الحمد لله نحمده ونستعينه ونستكشره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خر الحديث كتاب الله وخر الهدي يدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنا الله سبحانه وتعالى ترى صلاة هو ندوى محمد صلى الله عليه وسلم kí ọlọ́run ọ̀nà ọlọ́run tí mo bẹ pẹ̀lú àwọn sọ̀hábọ̀ sí ọlọ́run àwọn adájọ́ sí ọlọ́run ọba ó mọ bẹ pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan wa lọ́kùnrin wa àti lóbìnrin alájẹ́ kan ṣoṣo ọlọ́run ọba ọmọ subhanahu wa ta'ala nínú nǹkan tí ó pàtàkì tó yẹ kí a fi máa bára wa sọ̀rọ̀ ní àsìkò yìí bó ti ẹ̀já sí pé kò sí ìgbà tí a fi ń bára wa sọ̀rọ̀ tí kò ṣe oníkálukú náà láǹfààní òun náà ni mọ́kùsọ́dán من مقاصد الشريعة وضرورة من ضروريات الكلية هنا لأنه Ah, èròǹgbà kan nínú àwọn èròǹgbà tí ó tóbi tí ọlọ́ba allah subhanahu wa ta'ala tó fi ṣe ìdáàbòbò fún ọmọ ènìyàn tó sì jẹ́ kan nínú àwọn tí a mọ̀ pé ní àbọ̀rọ̀rọ̀ kí ni èròǹgbà náà òun náà ni tí a pè ní ah, al-maqasid ash-shar'iyya islam ẹ̀sìn kan ní pẹ̀lú ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala tí ó gbé ẹ̀sìn yìí kalẹ̀ fún gbogbo ọmọnìyàn gbogbo ẹ̀dá èròǹgbà tí ọlọ́wọ́ bá fi gbé e kalẹ̀ láti lè tàpá sí àwọn nǹkan bíi mẹ́fà sí márùn sí mẹ́fà ni nígbà míì àwọn afá wọn pè ní agbọ̀rọ̀rọ̀ọ̀tù wọn pè ní agbọ̀rọ̀rọ̀ọ̀tù alikọ́mù àwọn nǹkan márùn-ún tó jẹ́ gbòógì fún gbogbo ọmọ ènìyàn lẹ́dàá tó pé tí o gbọ́dọ̀ mọ́ láǹfààní sí tí o sì gbọ́dọ̀ mọ́ sọ tí o gbọ́dọ̀ mọ́ mọ́ bẹ níṣẹ̀mí ọmọ ènìyàn kátólíkì èèyàn pípé nígbà míì wọn á pè ní àbọ̀rọ̀rọ̀ ìgbà míì wọn á pè ní al-maqasidu ash-shar'iyya yẹn ni target point Islam àwọn nǹkan márùn-ún sí mẹ́fà yìí nínú wọn òun náà ni hibzu an bó láti dáàbò bo ẹ̀mí ara wa bó láti dóòlà ẹ̀mí ara wa tọmọ ènìyàn fi rí ẹ̀mí ẹ̀ lò bó ṣe yẹ kó rí lò nínú ẹ̀ òun náà ni ṣíbùtò alimẹ́ẹ̀ bó láti dáàbò bo dúkìá òun olúwa tó fúnni nínú dúkìá bó láti dáàbò bò nínú ẹ̀ òun náà ni ṣíbùtò alákìlì làákàyè tá a fi yàtọ̀ sí ẹran táyì fi ṣẹran fún bó láti dáàbò bò taburú òfin nìkan táàfin lílò sílé ayé ó fi rọrùn táàlìkì àmọ́ náà tó fi sunwọ̀n nínú ẹ̀ òun náà ni ṣébùtò àlẹ́yìn ìjọba ènìyàn personality ìjẹ́ èèyàn rẹ bóun ló ṣe lè dáàbò bò tíjọba ènìyàn ní òfin níbàjẹ́ tí wọ́n ní máa fọwọ́ sí júwe ni àbí tá a fi ní yàtọ̀ láwùjọ tó dá sí ẹ̀sìn ọlọ́run ọba àbí ìjọba ènìyàn wa yóò lè pé nínú ẹ̀ jẹ̀mọ́ àgbogbo àwọn kẹta wákà yìí èyí tó tóbi jù nínú wọn òun náà ni ṣèbùsù àdìyí ṣèbùsù dìyí ìṣọ́ ẹ̀sìn ìṣọ́ ìsìláàmù ìṣọ́ ìsìláàmù tọ́lọ́wọ́ ọba tí ó yàǹda rẹ̀ fún wa eléyìí ló tóbi ju owó lọ ó tóbi ju ìjọba ènìyàn lọ ó tóbi ju làákàyè lọ ó tóbi ju dúkìá lọ àti gbogbo nǹkan míì tí yàrá máa ń ṣọ́ ṣéèzùdì òun náà ni tó tóbi jù kí ló dé torí orí ńlá sí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó fi kẹ́ ẹ̀dá ọmọnìyàn ni tí ò fẹ́ sí tó tó nínú orí tọ́lọ̀ ṣe fẹ́ da orí tọ́lọ̀ máa ń ṣe fẹ́ da ó pọ̀ kò ṣeé kà bẹ́ẹ̀ ni àtòrí ayé ni àtòrí nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ni kò ṣeé kà ṣówó la fẹ́ kà ní abọ́mọ àlàáfíà la fẹ́ kà ní abẹ́mi gúngùn àbí ìkọ̀kànbalẹ̀ orí tọ́lọ̀ ń ṣe fún ẹ̀dá kò ṣeé kà àmọ́ tó tóbi jù nínú orí tí máa ń ṣe fún ẹ̀dá òun náà ni tí a ń pè ní àdìí òun ni ẹ̀sìn tá à pè ní Islam ọlọ́run sọ fún wa náà al-Qur'an al-Karim ọlọ́run ni al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa atmamtu alaykum ni'mati òun ọlọ́run ti pé oore òun fún ẹ̀yin mùsùlùmí kí ni tí mùsùlùmí ní tẹ́lẹ̀mí ò ní ṣòwò ni ìṣòwò ṣàlàáfíà ni kì í ṣe ṣé láàká yìí ni òun kọ́ ṣé dúkìá ni òun kọ́ kí wàá nìkan náà wàrọ̀ bí ìpínlẹ̀ fún alìsílámà dìínà ọlọ́run ló wọn lọ́wọ́ bá òun yọ́nú kí ìsìláàmù kó jẹ́ ẹ̀sìn kó jẹ́ ẹ̀sìn wa torí ẹ̀rọ bí dájú pé bọ́lọ̀ bá kẹ́ni tó gẹni tó fúnni lọ́tún tó fúnni lọ́sì tó fúnni lọ́rọ̀ ta ní gbogbo ẹ̀ bọ́lọ̀ bá ò báyìí tí ìfi ìsìláàmù kẹ́ni jẹ̀mọ́ pàápà oore kò sí ìdọ́wọ́ ẹni yẹn wà á ti máa ń tu àlékún jẹ́ ìmẹ́tì ntọ́lọ̀ sọ nìyẹn nípa ìsìlámù wàrọ̀ bí ètò lákùnmọ́ ìsìlámù dínà ọlọ́run lóhun pé ìsìlámù fún wa gẹ́gẹ́ bí ìpè oore lé wa lọ́wọ́ sokúmọ́fà ń lówó à ń lọ́mọ à ń ní gbogbo tíyàn máa ń ní láyé àfúnwájẹ́ mùsùlùmí jàmá oore ti tán kò sóore mi mà gbogbo oore yòókù yóò mọ̀ tẹ̀lé ni àmọ́ bá yọ ìsìlámù kúrò lọ wọn bá gba ìsìlámù lọ́wọ́ ẹni ohunkóhun kíyàn ní kíyàn fi kó fi ṣòwò kó fi wóró ẹ̀wà kó fi ṣe lé kó pọ̀ tí islam báyìí ti sílẹ̀ jẹ́ máa kó sórí ńlẹ̀ fún tàn oore fúngbà díẹ̀ orí ẹ̀dẹ́ tó ní kì í ṣe orí gángan. oríṣi eléyìí olóòwò sọ fún wa nínú alukur'an kiri ọlọ́ni ìnàdínà ìdánmọ́lì alìsílẹ̀m ọlọ́ni ẹ̀sìn ìlànà tó wọn lọ́wọ́ ọba tó ń fà kalẹ̀ fún gbogbo ẹ̀dá gbogbo ọmọnìyàn látọ̀rí ádámà àleyhi salatu wa salam tí ó fi dìgbà sílẹ̀ yóò parẹ́ lọ́tún lósì lọ́kùnrin lóbìnrin dúdú pupa funfun ọlọ́run ní ìsìláàmù ìnàdínà ìdánlọ́ọ̀hìn àti ìsìláàmù ọlọ́run ní ìsìláàmù nínú àyà mi olùwàwá ni wọ́n mẹ́yẹ jáde wọ́n yọ̀rọ̀ ìsìláàmù dìínà ọlọ́run lẹ́nikẹ́ni nínú ọmọnìyàn ìran wù kó wulẹ̀ kó jẹ́ èdè yóò wù kó máa sọ yẹ̀pútàbí wáyàrá ìsìlámù dìínà tó bá sojú kòkòrò kúrò nínú ìsìlámù yálà lódìdí àbí láàbọ̀ àbí lẹ́yẹ ẹyọ ló fi ń wá ìlànà míì ìgbésẹ̀ míì ìṣesí míì ọ̀nà míì ìjọsìn míì òfin míì ìròrí míì. tó yàtọ̀ sí tó ń bẹ nínú Islam ọlọ́run ní kò lọ́ọ́ mọ̀ dájú o fálẹ̀ yóò kó bá lẹ́mìí nù ọlọ́run ló wọn ọlọ́run ọba tẹ́wọ́ gba èyí tó yàn lọ́wọ́ ara rẹ̀ yìí ó yàn lọ́wọ́ ara rẹ̀ ní ọlọ́run tẹ́wọ́ lan kéwú tó bá ti lò alif àti lẹ́m yẹn ni pé eléyìí ni kò ní ṣẹlẹ̀ ó lè padà wá ṣẹlẹ̀ àmọ́ náà kò ní ṣàlẹ̀ ọlọ́ni fàlẹ́yìn yóò kó balẹ̀ mi hù ọlọ́ni láyé láyé láyé láyé láyé àti ní alùpùpù òun ọlọ́run bó wò ní tẹ́wọ́ gba ohunkóhun tíyàn bá mú wọ tó múlò fún rẹ̀ tó yapa sí ìsìláàmù tó yapa sí ìtọ́lọ́run dídí gbé kalẹ̀ ọlọ́run òun ọlọ́run ní tẹ́wọ́ gba lọ́wọ́ ẹ̀ fún ọba ọlọ́run wa parí rẹ̀ ọlọ́run wọ́n wá fílẹ̀ áàfin rántí mílẹ̀ lẹ́ka fìrí ọlọ́run ní ẹ̀rú tọ̀hún bó bá fi bẹ́ẹ̀ kú tó di ọjà kìyàmà yóò máa bẹ nínú ẹni òfò lọ́kùnrin lóbìnrin rẹ̀ lẹ́yìn tí ó wọná abẹ́lẹ́wọ̀n kọ́lọ́n kó ṣe wa kúrò níbẹ̀ jama mùsùlùmí bàtọ́lọ́wọ́ tó wá parí rẹ̀ fún wa nínú suratul baqara ọlọ́ni ní ọlọ́ni ẹ̀rẹ́ yìí tó ọlọ́run ti ṣàánú tó ti fi ìsìláàmù kẹyìn tó ti fi ímánì la ilaha illallah muhammadu rasulullah tó ti fi ṣàánú yín taqullah ọlọ́ni ẹ̀kọ́ ayọ̀ ohun ọlọ́run àkọsókọ́ síbi gẹ́gẹ́ bó wọn náà ṣe béèrè rẹ̀ lọ́wọ́ yín wala tamutunna illa wa antum muslimun ọlọ́ni ẹnì kankan nínú ọmọ òníyàn ọmọnìyàn kò gbọ́dọ̀ fi ilé ayé lẹ̀ àfikún jẹ́ mùsùlùmí jẹ̀mọ́ torí èlò ìdájú pé nínú nǹkan tí ẹ máa dáàbò bò bó ṣe ń jẹ́ bíi márùn sí mẹ́fà tá a kà fún wa èyí tó tóbi jù mẹ́ òun náà ni ṣébùzó àdìrì fìyàn sọ ẹ̀sìn a máa dáàbò bò ẹ̀sìn ju bá ti dáàbò bò dúkìá lọ bá ti dáàbò bò ojú owó lọ bá ti dáàbò bò ẹ̀mí ara wa lọ bá ti dáàbò bò ju làákà ìwà lọ gbogbo tó yí ká nínú orin nínú kẹ́ nínú gẹ̀ ma a ti máa ń dáàbò bò wọn tó sì yẹ ká dáàbò bò wọn bá a ti dáàbò bò ẹ̀sìn ó jù bẹ́ẹ̀ lọ torí kọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ wa nìyẹn tó sọ wà láti àmú tó na ni mú ìsìláàmù àgbọ̀dọ̀ Eh, eh, ọ̀jọ̀gbọ́n àbí jẹ́ òmọ̀wé àbí ká jẹ́ onípò àbí ká jẹ́ olórí rárá àwọn eléyìí bí bá ní ìmọ̀ bá fi kí ìyá máa sọ eh, àmọ́ náà wàá máa gbà lọ́wọ́ ẹni tó sì túmọ̀ sí pé ọlọ́run ò àbí aburú lọ́lọ́run ṣe fún lọ́wọ́ rẹ̀ kò túmọ̀ bẹ́ẹ̀ nígbà mi. ṣùgbọ́n bá hánà fún wa òun náà ni islam yi ni o tóbi ní wàlẹ́ na illa wa antum muslimun ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ fàyè àti kí ẹ mùsùlùmí lóbìnrin tá a bá wá gbọ́ yé dáadáa rí pé léyìí wá di kí ni ó ti di gbèsè tá a masan. má ti di ọ̀ràn tí ń bẹ lọ́rùn oníkàlùkù wa àti jẹ́ di ọ̀ràn ni àti ti je tó wá kù òun náà ni ọ̀ràn tí wọ́n ń bẹ lọ́rùn wa yìí bò láti wá pa á mọ́ káàsì lọ bọ́lọ̀ torí ẹ̀ ìbílẹ̀ pé nínú nǹkan tó yẹ kó máa dẹ́rù bá ni islam ṣe ní bàjẹ́ lọ́wọ́ èèyàn ni ní ní islam pàtàn nílé wa nídìílé wa lára wa islam láti dáàbò bò ó àmọ́ nínú ìmọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kódà ká mú nínú àwa ń jẹ́ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wa láti ń sọ ìsìláàmù wa láti ń sọ nínú ìmọ̀ nìyẹn amọ̀wọ́ wa sọ jẹ̀mọ́ ẹlẹ́rìí bá fẹ́ tó bá fẹ́ sẹ́ndì owó sẹ́lẹ̀rì báyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ báyìí wà láì kò sí bó ṣe lọ́júmọ́ báyìí ò ní mọ password ẹ̀ kò sábúrú mẹ́ à ń sọ dúkìá ni ó sì yẹ ká sọ bá a ti wá ń sọ dúkìá yìí tá à ń sọ gbogbo ẹni yìí àti ń sọ ẹ̀sìn wa àti ń sọ bẹ́ẹ̀ ọlọ́run ò sì ní béèrè lọ́wọ́ wa tó ṣáà ló wà bá lówó kò ní béèrè lọ́wọ́ wa yí àkáǹtì ká níbi àbí ká ń lò àmọ́ yóò bí wa nígbà ṣe ṣí ẹ̀sìn Islam yóò béèrè lọ́wọ́ wa lórí ìdílé yìí fọlọ́run lè ba lè láwùjáde lé wa lórí ọlọ́run ti rán àwọn ànábì dìde ló fi sọ tírà kalẹ̀ fún wa àwọn ẹlẹ́ni àkọ́kọ́ tọ́lọ́ ń lò ní sábàbí láti lè fi ṣọ́ ẹ̀sìn ọlọ́ni wa anzalna ilayka al-kitaba ọlọ́ni wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni a sọ alukur'ani kalẹ̀ fún ọ bil haqqi a sọ kalẹ̀ pẹ̀lú òdodo musaddiqan lima bayna yadayhi kálukùránì bá lè máa fi tó dòdòdó nínú tó wá síwájú rẹ̀ nínú àwọn tírà kó lè máa fi tó dòdòdó nínú wọn rinlẹ̀ àti tó jẹ́ rọ́ọ̀bẹ̀ kó lè máa tọ́ka wá eléyìí rọ́ ni o eléyìí òdodo ni o bákan náà eléyìí ò sí nínú wọn eléyìí tó ọlọ́run ṣe fún wa yìí òdodo lélẹ̀ ọlọ́run ní bákan náà wà mọ́ àìní náà àléyìí kó lè bá lè jẹ́ tí yóò mọ̀ jẹ́ ìgbáralé fún gbogbo àwọn tí náà ti yọ lọ àyà kan nù nínú àyà mi ọlọ́run wa anzalna ilayka dhikra ọlọ́run wa muhammad sallallahu alayhi wa sallam asọ dhikru òní àná alukur'an asọ kalẹ̀ fún ọ lè tó bá yìí kó wà nábìlì bá lè máa ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ in tó wọn ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún wọn tó wọn ọlọ́run ọba fẹ́ kí wọ́n mọ̀ nínú òfin nínú ìlànà jama mùsùlùmí torí ẹ̀ òṣèlá muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe fi náà bẹ́ẹ̀ náà ló ṣe jíṣẹ́ láì fi kún láì yọ kúrò láì wá àlékún láì wá ìdínkù ó jẹ́ pé tó bá ti di bí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn ìsìláàmù yìí kò sí síkírìtì kankan lọ́wọ́ anábì wa muhammad sallallahu alayhi wa sallam kò sí síkírìtì kankan káàkiri kan bẹ káná rí símọ̀ tí o tún àwọn sàhábà kò sí nǹkan náà kò sí torí ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ti fi kaba wo náà àwọn tíra àhàdí tíra àdíìsì tíra súnà àmàrí ìyìn wọ léèyàn tó lè jáde sọ fún àwọn èèyàn àdìsí gbé wá nípa ànábì wa muhammad sallallahu alaihi wa sallam àwọn kọ̀rọ̀ ẹ̀ kọ̀rọ̀ ànábì tó fi mọ láàrin òun àti ìyàwó rẹ̀ fẹ́ẹ́ tó tí wọ́n bá kó tiẹ̀ nílé ìsọdẹ́kù pé ẹnìkan wà á ti ẹ̀ bí ọ́ pé ah bó lẹ́yìn ìpẹ́ láwọn ìyàwó rẹ̀ bá lálẹ́ ẹgbẹ́ ìkọ̀ lè gbé ìrànlọ́ ah, orí ẹ̀ burú ni orí nǹkan tó lè bí mi ilé ìwà bí mi wọ́n á máa fi ànábì bẹ́ẹ̀ torí bọ́lọ̀ ń fi ẹ̀sìn rán mi ó sì jọ ọ̀ràn yẹn lórí láti lè sọ ẹ̀sìn yẹn torí ẹ̀ ní òfin ní síkírìtì kò ní nǹkan kan tó wà ń pamọ́ kankan àbí kíní kan kò sí kò sí kò sí tó bá dé nínú ẹ̀sìn yìí tá a fẹ́ mọ̀ lọ́dọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam tánàbí oníṣàlá yìí fún wa. orí imam malik rahimahullahu ta'ala fi ní ẹnikẹ́ni àfáà ló péré àbọ̀wọ́n kéwù tó bá ń sọ yìí pé nǹkan kan bẹ nínú ẹ̀sìn tí ò tí pé àdẹ́sì islam wà yìí nídìí àlékún nǹkan kan ò sí ń ó yẹ kó wọ bẹ̀ ah, قولي فقد زعم أن رسول الله صلى الله عليه وسلم خان رسالة قولي تاني يسوع يقول أنا بي أنت مبلا نبي شو باري بي ó ti jáde pé n tí ò pé ló gbà wá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti mi wà sí mọ́mútu alẹ́ kó ní mọ́tì ọlọ́run lòun ti pé kí ló wá dé tí ò wá pé ẹnìkan tó fẹ́ fi kú torí ẹ̀ ìfikún ìyọkúrò kò sí nínú Islam alihamudulilayi rí ìjẹmọ́ mùsùlùmí tó eléyìí ni tá a máa ń ṣọ́ tó lé gbogbo wa tá a gbọ́dọ̀ ṣọ́ ọlọ́kùnrin wa lóbìnrin wa a máa ń ṣọ́ ìsìláàmù ni a sọ ju bá a ṣe ń ṣọ́ dúkìá wa lọ a sọ ju bá a ṣe ń ṣọ́ nǹkan ẹni wa lọ a sọ ju bá a ṣe ń owó wa lọ àmọ́ tá a bá wo àsìkò yìí gbọ́dọ̀ ẹgbẹ́ bí ìdè tuntun gbogbo gbà náà ni a máa rí àwọn ìpèníjà lọ́tún lẹ́sìn tí ó fẹ́ máa gbèrò yóò ìṣẹ́ pé ah ṣé ìsìláàmù ṣe jẹ́sìn òdodo ṣáà ṣé ìsìláàmù tó rí bọ́ ṣe ń wí fún wa ṣé ìfẹ́kẹ́ kan bẹ tán fi pamọ́ fún wa ṣé ìsìláàmù fẹ́sìtì níjà àmàrí eléyìí kì í ṣe tuntun tipẹ́tipẹ́ ni jẹ̀mọ́ njó wa la ni òun náà ni bóníkálukú bá ṣe wá sọ ìsìláàmù ọwọ́ tó fi mú ìsìláàmù kó tó tèlé òun ni ó bí fún ọ bí n tí ó ṣẹ́kù nínú ìsìláàmù lára rẹ tí ó fi dọ̀là tí challenge la fẹ́ sọ àwọn àdáparọ́ àwọn ẹ̀sùn tí èsì islam àwọn ọ̀ràn tí islam mọ̀ ń pẹ̀ àwọn òfin tí islam gbé kalẹ̀ gbogbo àwọn ìlànà àwọn ìwà burúkú táwọn èèyàn fi ti islam. jẹ̀mọ́ ẹ̀dẹ́gbẹ̀ẹ́ ẹ̀dẹ́ káwọn náà ká wò nígbà tí wọn náà wo owó ala ní fóònù lọ́wọ́ ó sì rí ó láwà ní ó múra islam ó sì dé ẹgbẹ́ rẹ̀ dùbúlẹ̀ ó sì ní bisimilá wàláwà tí bá láì ṣẹran islam kọ́ lélẹ̀ islam kọ́ sọ ẹni tó bá ń pààyàn nìyí ó bá tó fi àyà lẹ lójijì ojú kútúbà ó sọ kí ó lọ gbogbo ẹ̀ ẹ̀mí ìjẹ́ náà bẹ gbọ̀n pé kí èsì bí àwọn afáàṣọ máa ń ṣe wà ní fún wa táà máa ń gbọ́ àtìlẹ́nu wọn mọ́ríkà tàbí yíbò mi àbí wọ́n fi nǹkan kan pamọ́ fún wa ni ara nǹkanì tá a gbọ́dọ̀ sọ ìsìlámù wa nìyẹn tá a bá sọ ìsìlámù wa kò sóhunkóhun tá a bá rí tá a mọ̀ rí bẹ́ẹ̀ tí ó tuntun tipẹ́tipẹ́ mùnáfíkì ń bẹ nínú islam tipẹ́tipẹ́ kèfèrí ń bẹ láwùjọ àwọn mùsùlùmí tipẹ́tipẹ́ àwọn tí èdè mùsùlùmí ń bẹ tó mọ̀ sí pé ara wọn gẹ́gẹ́ bí mùsùlùmí tipẹ́tipẹ́ mùsùlùmí gangan fún rẹ̀ a máa dáràn tí sì lẹ́mọ́ islam mùsùlùmí gangan fún rẹ̀ àmọ́ bàbá fi sọ islam títí ẹ o ní ó sọ bóun ló ṣe dáàbòbò ẹ̀sìn islam rẹ̀ ó ní àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ òfin nígbà islam lọ́wọ́ wa jama lórúkọ yìí pé wọ́n ń jiyàn gbé lórúkọ yìí pé wọ́n ń ṣe àwọn ìwà burúkú tí wọ́n ṣe yìí àti láwọn tó bàtà láwọn òṣì ìsìláàmù mọ́ àwọn pé irú ẹni bẹ́ẹ̀ kò sọ ìsìláàmù kò mọ dáńpé ní ìsìláàmù rárá bó ṣe wulẹ̀ kó mọ̀ kò sọ ìsìláàmù ni. àmọ́ yóò tún máa jí ìmọ̀ náà bàbá tó ní pé àwọn àfáà ní iná tó ń táwọn náà ń hùwà burúkú ẹ̀wò àwọn àfáà lélẹ́yìn wọ́n dórí èèyàn wọ́n fi wọ́n fi àwọn náà ń pààyàn wọ́n ṣe kíní àwọn mùsùlùmí kan náà lè léyìí àwọn kan tó dìde wọ́n tún pera wọn ní kíní. jama kókó bẹ́ẹ̀ ṣébùsù di sọ ìsìláàmù rẹ̀ ìsìláàmù tọ́lọ̀ ń fún wa ó mọ́ kan dá kúrò níbi ìwà òbílẹ̀ jẹ́ ìsìláàmù tọ́lọ̀ ń fún wa ó mọ́ kan dá kúrò níbi ìwà banditry ìwà kájínigbé ìwà ká kágbẹ̀mí ọmọ ènìyàn láì lẹ́tọ̀ọ́ ìsìláàmù ṣe é léwọ̀ fún wa kó wo sùsùn kó pa ọmọ ènìyàn jẹ́ rẹ̀ kódà kó má jẹ́ mùsùlùmí kó jẹ́ kékeré kódà kó jẹ́ aláwo kó jẹ́ mẹ́ta àmọ́ tí wọn náà bá tẹ́ ìsìláàmù rẹ̀ jẹ̀mọ́ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí yóò mì ẹ́ mí tìtì tọ́ba tiẹ̀ tó wọ́n jẹ́ transnational Quran kẹ̀rí ní sọ́dún bàkọ́rà ọlọ́ni wọ́n ni àwọn tí wọ́n ń pa àwọn mùsùlùmí lásìkò àdájú sallallahu alaihi wasallam wọ́n ń pa wọ́n wọ́n sì ń lé wọn pa ó di di ọdún mẹ́tàlá ní ìlú Mẹ́kà síbẹ̀síbẹ̀ àdájú sallallahu alaihi wasallam àti àwọn mùsùlùmí sáfù Mẹ́kà wọ́n sá lọ Mádínà wọ́n ní àní tiẹ́ lẹ́sẹ̀ alágbọ́dọ̀ lẹ́yìn rẹ̀ wọ́n tún sá lọ bá ó ní iye tí wọ́n tún pa ó ní iye tí wọ́n tún pa ó ní ẹ̀rá fún gbogbo làkà ìlàyé kò sẹ́ni tó tàkó sáà pè ní self defence ó dàbí yìí ò lè jà yóò ṣe àṣìǹkan kan bóyá ni ó lò ní bóyá kan kò sẹ́ni tó tàkó self defence abẹ́lẹ́ ọ̀tọ́ náà ṣe oníkálukú wa ó lè wọlé wọn mú gidani àbó mú àdàdàní ràfà ó yá ẹ mọ jáde wọn náà mọ ọrùn lè gbà rẹ̀ lẹ̀ kódà lọ kó fẹ́ mọ tún kọ́ mọ́ọ̀dù rẹ o sì ní pọnpọ́n àbí o ní faifáàrù tó fi ń bí ẹyin làákàyè yóò mọ pẹpẹ kó mú kó fọmọ lórí nǹkan kó mọ sí yẹ lápẹtẹ dìfẹǹsì lè yẹ ìyẹn ni dọ́là ní káwọn mùsùlùmí kí wọ́n ṣe kán fi gbara wọn lẹ̀ lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe ní mọ́tà ní mẹ́dínà àmọ́ bí yorùbá mọ́tàn òfin dọ́là ní ẹgbàrá yín lẹ̀ ẹ̀yìn ẹ̀ pa wọ́n lẹ́lòmí ó mú ó bá ju sí wọn náà ah, ṣé kùránì náà kùránì yìí ó yẹ kí wà kan ṣe wà láì kan tó ṣe kùránì wọlé kan ṣe torí ẹ̀ a gbọ́dọ̀ ṣọ́ ìsìláàmù wa jama mùsùlùmí àti allah subhanahu wa kọ́lọ̀kọ́ lọ́ra ẹ̀ mọ́ gba ìsìláàmù lọ́wọ́ wa alhamdulillah والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه جماعة ننتهي عن شر الإسلام وننتهي بالبيت òun náà ní ká kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ká mọ̀ sí sáwọn olódodo náà kákà máa gbé sílé lásán bí ìṣọ́ a gbé nǹkan dáàbí ṣọ́lé kàkàn gbé sílé bí àwọn nǹkan rẹ máa kà á máa lọ lé lọ sí bá kà náà ọ béèrè ibi táyé lọ nísìnyí ibi táyé pé bàbá mi mùsùlùmí ni wọ́n bí mi sínú ìsìlámù ó jù bẹ́ẹ̀ lọ wọn náà gbọ́dọ̀ fúnfù pé yẹ́s kódà tí bàbá mi bá jẹ́ kèfèrí mo mọ̀ọ́mọ̀ ṣẹ̀ṣẹ̀ ìsìlámù fúnra mi ni tó má sì jẹ́ mùsùlùmí náà nìyí kìí ṣe nítorí pé bàbá mi jẹ́ mùsùlùmí mo fi jẹ́ mùsùlùmí mélòó àwọn mùsùlùmí ló lè fọwọ́ sọ̀yà bẹ́ẹ̀ ká má ju béèrè kan sí ọlọ́dún méjì àti ẹ̀ ó mọ̀ o sọ ìsìlámù tó lójijì òòṣọ lára ìlà àwọn táwọn rí yẹn ẹ wo social media gbogbo àlà ní fóònù wọn attack islam wọn attack gbogbo ẹ wọn máa ní kí wọn náà jẹ ìsọ̀rọ̀ tó ló fẹ́ sọ àwọn èèyàn kan tí wọn ń bẹ lẹ́nìí lára àwọn ọmọ tí òòrò bí kọ́ wọn ni àbí àwọn ọmọ tó lọ fún wọn ṣàdánwò fáwọn òbí tí wọ́n tún ìsìláàmù lẹ̀ àwọn náà wọ́n ń lò wọ́n kéwú wọ́n máa ní ìsìláàmù irọ́ ni ìsìláàmù ẹ̀sìn apààyàn ni kí ni wọ́n fẹ́ sọ wọ́n lò láyè láti kẹ́kọ̀ọ́ yìí nígbà ẹgbẹ́ ṣe jímọ̀ ní ọ̀rọ̀ yẹn ẹlòmíì mọ́ fi ara rẹ̀ gbọ́ tó ti dọ̀rọ̀ ọdún kan sí lọ. ṣe jímọ̀ ìmọ̀ sí jímọ̀ lọ́rọ̀ yẹn ò ní ṣe gbọ́ tó ti dọ̀rọ̀ kò sọ pé mùsùlùmí ni ọ torí ẹ̀ dọwọ́ wa o kfdb káṣọ islam ó pàtàkì ó wá gbọ́ ṣẹ̀yìn tó bá ní káṣọ islam kìí ṣe pé islam tí ọlọ́run sọ̀kalẹ̀ la fẹ́ sọ ìwọ gẹ́gẹ́ bí mùsùlùmí nínú islam ló fẹ́ sọ islam ti tiẹ̀ torí pé kò sí ní tó lè kó nira bá islam tó lọ sọ̀kalẹ̀ bí gbogbo ayé bá panupọ̀ fáwọn òṣìṣẹ́ islam mọ́ wàlọ́hì lẹ́yà bóró islam ṣe. òkú rẹ̀ bá ti là òfin ọlọ́run nìyẹn o ni mo o ni náà ni yóò ti wú ní ọ̀rọ̀ mọ́ àwọn wọ́n pinnu pọ̀ láti pa ìsìláàmù ìmọ́lẹ̀ ìsìláàmù wọ́n mọ́wù mo ti mò lórí yìí ìmọ́lẹ̀ ìsìláàmù yìí ó ti hàn ó ti tàn ó ti tí gbogbo kèkèrè parapọ̀ tán láwọn ọ̀fẹ́ kó tàn ó ti tàn. tó túmọ̀ sí pé kí gbogbo nàìjíríà láwọn oṣù ìsìlámù wọn lọ́ àfẹ́kì ìsìlámù. nàbáhùn kẹ́lì ni ariwo ajá lásán ni tó kàn ń gbó ni. àmọ́ ìwọ èmi ẹ̀yin àwọn oníkálukú wa lọ́kùnrin wa lóbìnrin wa àwọn aláwọ̀ aṣọ ìjẹ́ mùsùlùmí wa nínú Islam bóò làwọn ọ̀sán tó ń ṣẹlẹ̀ yóò ṣe ní mí ẹ́ tó fi máa fẹ́ fi parótì tó fi ní ká kùránì kú mọ́ tó fi ní kẹ́sì kú mọ́ ó dọ̀wọ́ rẹ̀ yẹn ní ká sọ ọ́nù wọn ní ká sọ ìsìlámù náà wọn láìpù lórí ìsìlámù ní gbogbo ẹgbẹ́ láwọn òdì ìsìlámù mọ́ àlè ìsìlámù bá kù ìsìlámù bẹ nílẹ̀ ayé parẹ́ ni adájọ́ fún wa sọ́nà náà wà ní òtẹ́lẹ̀m ó ní lẹ́tẹ̀ záàlù tọ́ ìfàtúmí ọmọ kò kí gbogbo ẹ̀ kó dàrú tó àwọn ẹ̀ka wóró nínú ìran ọmọnìyàn ẹ̀ mẹ́rẹ̀ rí wọn nínú ọmọlẹ́yìn Muhammad sallallahu alaihi wa sallam zọ̀hìrì ní alàlhàkì wọ́n dúró sí tó jẹ́ òdodo ẹ̀sìn ọlọ́run lẹ́yàdúrúhùn mẹ́rin kálẹ̀fàhùn gbogbo àwọn tó bá yapa sí wọn tó bú wọn tó parọ́ mọ́ wọn tó yẹ̀yẹ́ wọn gbogbo eléyìí kò ní mì wọn wàlẹ́ amẹ́rin kàdáàhùn àbáwọn tó yẹ̀yẹ́ wọn tán àbíùsù wọn tán pọ̀ lóko sí ìdí yá sí ọlọ́hu bí amòrìhì títí tí ó fi dìgbà tọ́lọ́wọ́ ká ìsìláàmù lẹ̀ ìgbà ni ìgbẹ̀yìn ayé ọlọ́wọ́ ká ìsìláàmù in fact ilé ayé ò ní parẹ́ lórí ìsìláàmù ilé ayé ò ní parẹ́ kí mùsùlùmí kan kó ṣẹ́kù lórílẹ̀ ọlọ́run ti kó ìsìláàmù kúrò á ti kó àwọn mùsùlùmí kúrò lẹ̀ yóò wá ku àwọn tán gbógun ti àwọn ni wọ́n ṣẹ́kù nínú àwọn ẹni tí èṣe mùsùlùmí tó pèrè mùsùlùmí àmọ́mọ́ ẹ̀kọ́ wọ́n ṣe mùsùlùmí níta mùnábìkì ló fi ń jẹ́ ìtìlá àwọn tó ṣẹ́kù nígbẹ̀yìn àwọn nílé ayé ó parẹ́ lé lórí mùsùlùmí kan ò ní sí lórí ẹ̀ nígbà náà so ìsìláàmù ò ní parẹ́ tó ti dìgbà yẹn torí ẹ̀ ó dọ̀wọ́ wa dẹ̀wọ́ mùsùlùmí ẹ̀dẹ́ ká mójútó ìsìláàmù wa ká dáàbòbò ìsìláàmù wa lára ìdáàbòbò ìsìláàmù náà ni ká àwọn ọmọ wa ìsìn yẹn ni ká fi lọ́mọ lọ́wọ́ irú ìsìláàmù olóńgbẹ lọ́wọ́ ọmọ rẹ̀ ló ń bẹ lọ́wọ́ ìyàwó rẹ̀ ló ń bẹ lọ́wọ́ ọkọ rẹ̀ ló ń bẹ lọ́wọ́ bàbá rẹ̀ ló ń bẹ lọ́wọ́ ìyá rẹ̀ ló ń bẹ lọ́wọ́ ìwọ ọmọ gangan eléyìí ni tó kọlù fún attention gbogbo mùsùlùmí àbí Allah subhanahu wa ta'ala tọ́nà kó wa dúró wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallama fi musala.